إليك إيرادهم غير فقعت أن تلتقي نفقا في الأرض أو سلما في السماء أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين إنما يستجيب الذين يسمعون ولمولا يبعثهم الله ثم إليه يرجعون Thank you.

قتل ما أوحي إليك من الكتاب فقربا إلى الله تعالى بتلاوته وتكسفا لباسه وتأبصا لمهانه فإنه من أفضل لأهمانه خطفهم مع قلة الكراهة أفضل من المجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر nwammii anahayao anịụ mii awa aụnwaemmiri awaito anịụ mmiri apụtụkụwabrụnwaemmiri aịbara wa bụtụ anụ gwa amụtụrụatirị a naanụ waraawụ ونية تسليم ودعاء وسيلة وشكر ناشر ورحمة بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم 他本来他很帅，对吧？哎呀，哎哎哎，你看，他真的。 أن أعلم إنه ليسرك الذي قد نعلم إنه ليسرك الذي يقولون فإنهم لا يحسبونك ولكن ظالمين بآيات الله يجهلون ولقد كسبت رسل من قبلك فصبروا على ما كسبوا وعودوا وفاتهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين وإن كان كبر عليك إيراني فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الهدى الحمد لله رب العالمين يا رب يا عنا المعاد المعاشر وما كل توسلنا إلى نور الذي أمرنا به يا أيها الرب الكريم وأيها الرب

ni ọlọ́run bá ní bá iṣẹ́ dé yìí àti ọlọ́run ní àti bọ́ sí ìgbé kẹta Lẹ́nu ni àwẹ̀ dà lóbi. Nílẹ̀ bá sódogún. Àlàáfà abọ́ sínú aṣírò ní àfihàn. Abọ́ sínú ẹ̀wà tó káyìn. Oríire wa o. pẹ̀lú ògbó ọlọ́run iyèméjì ò sí bẹ́ẹ̀ gbogbo wa láṣoríire gbogbo wa làdúrà wọn gbà tọ́lá wà nígbàgbọ́ ló gbígbà pé ọlọ́run gbogbo ń dá àwọn pátá gbogbo ẹ̀ lọ́gbọ́ a sì lẹ́lẹ́ òní lẹ́yìn ẹ̀ káfàyà balẹ̀ gbogbo àfọkànfẹ́ wa kò ní jákulẹ̀ ní ògbó ọlọ́run. atọrọ a tún wá tọrọ ìkẹ́ àtìgẹ̀ fásitì wọn kan tó lọ Lẹ́yìn eléyìí, gbogbo àwọn sàádà ìkìrà ló bá lẹ́yìn náà lọ́wọ́ kan àfáàwà àgbà òní láti ṣe ìyí abdul fàájì muhammad bàbá ìlọ́wọ́ lọ́wọ́ kọ́ àmìmọ̀ òlọ́ àmì lọ́wọ́ bá lè dárí jì wọ́n ó fà ẹlùmí rẹ̀ pé ẹ̀sọ̀rọ̀ dárí jì à táà ni ó ń tàn tó bá sọ̀rọ̀ gẹ́gẹ́ ẹ̀yìn àjókò jẹ́ o àtọ̀tọ̀ àlẹ́mì lọ́lọ́ bá wá ní àwa àwa táà ń ẹ̀sẹ̀ táà táà orílẹ̀-èdè a jẹ wà yìí tí ó lọ́wọ́ dáríjì wa ọ̀ lọ́wọ́ láti dáríjì àfáà wa ọ̀ láti kẹwa ọ̀ pẹ̀lú láti ṣe abdé ìgbà àti màánà gbogbo àwọn òkú ìpádá ọ̀bà ti dáríjì wa àwa náà lọ́n yá ní àlùkùránù ní ọ̀bẹ̀dẹ̀ náà Èèkọ́ wà náà ìrìn tí ló kù dáhùn àti títí ẹ̀rìgá mẹ́rin. Lọ́sà kiri lọ máa lọ. Máa sì rántí. Gbogbo ń sí tọ́jú ajígbẹ̀rẹ̀ látọ́ rán adéjì rẹ̀ yìí. Èkí wa mú wá lónìí. Ẹ ká máa gbọ́ lọ. Nípa ní sọ́lọ́wọ́ àwọn àlejò Ànábì wa Mọ́nà Àtọ́dà, ànábì tí ó ń fi ìkẹ́ rẹ̀ ọ̀tọ́ aṣojú ọ̀nà. Àwọn ọ̀dá ń fi náà. Àyàrí lọ́nà ọdí ọkọ̀ ọ̀rọ̀ àyà àkọọ́lẹ̀. Ohun tí ẹ fẹ́ sọ lónìí tí ẹ fẹ́ràn létí. Ẹ tí ẹ bá wòye sí ọ̀nà tí àṣetánì gbà mú àwọn èèyàn pọ̀ ó mú ẹlòmíì nípasẹ̀ àlá lílá títí lọ́tà ó yẹ pé èṣù ní olówẹ́dà ní ọ̀rẹ́ méjì mú ẹni tí ọ̀nà wọn mẹsẹ̀ ó lè pè àṣẹ́wọ̀lọ̀ yílà látàrí ọgbọ́n máa gòkè wọ́lọ̀ yílẹ̀ orí ọwọ́ tí ó pẹ́ntà wọ́n sì lọ́wọ́ mi nípa àlá nílá yóò lè kọ́ ayẹ́kọ̀ nípa rẹ̀ o orí ìṣúsọ àwọn èèyàn ló pọ̀ nípasẹ̀ rẹ̀ o ẹ̀yẹ́ ká gbọ́ sí جعل امرأة من أهل المدينة لها زوج تاجر ní ìlú Màdínà nígbàtánà ní ìjẹ Arábìnrin kan wà ń bẹ̀, ọkọ rẹ̀ oníṣòwò lọ́pọ̀ ẹ̀. Yàtá ìlú fífi dáàrọ̀. Iná ta àgbẹ́ àwọn àwọn tó yẹ pé kì í soríṣi ọjà kan ni wọ́n ń tà náà ni arákùnrin máa ń ṣe máa ń ta wólóko káàkiri káàkiri ìletò. Bàálà ni wọ́n tún lọ láàrin ọmọ ọmọ ayé ìwọ̀n tó ń bàbá ọlẹ́. Ìyàwó rẹ̀ bá kò sílé, ọkọ rẹ̀ ò sílé. Ìyàwó ẹ̀ bá lọ bó ń ṣe ọlọ́run nígbà àtàlàmọ́gbà. Ìdàdọ́sí ìgbà ìlú wàtàrádà ní àbìdà. Ó nílẹ̀ ẹjọ́ ọlọ́pọ̀ o. Ó sì fi wúlẹ̀ ní ẹni tí oyún bẹ nínú ẹ̀. Oyún mẹ́nu báyìí o, ọkọ̀ òun ló ní o. Àwọn ní ń ni torí aláyẹ lójú ọmọ ló sí pé òpó òpó rábàtà tó gbé ilé àwọn dúró òpó yẹn ṣubú nílẹ̀ lójú ọmọ wà á ní wà á láàrín àwọn lọ ìgbàgbọ́ wọn tún bí máa bí lójú ọmọ فقال رسول الله صلى الله عليه وسلم خير ọkọ̀ ìrìnlẹ̀ ṣọ́nà pé àlẹ́yẹ ó yẹ kó ni pé òkú tó àwọn tó wà láàrin gbogbo ọ̀dẹ̀ owó náà wọ́n tó nínú ọmọ tí pé owó ó ní ìlú wá bọ́ sí ẹ wá gbọ́n tí ànábì sọ sọ́rọ̀. wọ́n lè lọ ìyá ètò náà lókè sára àwọn ẹgbẹ́ tó ọmọ tó ń bí tó wà ní òun yìí kò ní ṣùgbọ́n ìṣìtànà bí fún ni pé ayẹrú ó ní gbogbo ń torí olóore ní ọ̀jẹ̀ fún ọ. ọmọ ẹgbẹ́ kan bẹ́ẹ̀ anábì ní yárí pé òṣáájú kì í ṣàlà ọlọ́kọ̀ rẹ̀ ó dé láìpẹ́ yóò dé pẹ̀lú àlàáfíà yóò tún mú orílẹ̀ Wọ́n máa dánú ọlọ́pàá síse ìgbẹ́nù rẹ̀ Inú rẹ̀ dùn. Máa kí èso ìwọ bàbá tó ń tó ń tó pẹ́ra rẹ ní alálàá tó ń bá gbogbo èèyàn. Láti wọ ni ó gbé àá wọ́n dùn lásán ó. rẹ̀ ó rọ̀jú ó. tó kú rọ̀jú wá wo dáná bí ìwé gíga tààrà lọ́gbà tọ́pa lẹ́kọ̀ọ́ wọ́n ní háì oúnjẹ láyọ̀ ó sì bímọ ní ní ọ̀jẹ̀ ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ ní pé ó tún di jákèjì obìnrin ìrú àláì náà ó tún lọ bá Alẹ́bẹ̀ tó sọ fún pé àkọ́rọ̀ dánú arábìnrin mọ́ta ní jẹ́ kankan. Ọkọ rẹ̀ ó dé láyọ̀, ó bímọ inú rẹ̀ dáadáa. Ọba tó lọ. Ó tó dẹ̀ kẹta lọ́ba tó wá. Kò wá bá ànábì ilé. Ẹni tó bá nínú ní فجاءت عبارة أخرى ورسول الله صلى الله عليه وسلم غائب فسألتها فأخبرتني بالمنام فقلت لها لئن صدقت رؤياك ليموتن زوجك وتجدين غلاما صائما. الله أكبر. أكبر أكبر أكبر أكبر أكبر أكبر أكبر ẹ̀yẹ́ látàrí oúnjẹ ọlọ́run láti máa lo ẹ̀kọ́ tá a bá gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa rọ àlà fún ìyànṣẹ́ ẹ̀pẹ̀rẹ̀ ayé lálàlà ẹ ṣọ́ra ayé o gbogbo àwọn àdáálẹ̀ burúkú náà dáálẹ̀ àti fàyà tẹ́ ń fáwọn èèyàn ẹgbẹ́ lọ jìnà sí o ìgbà tí ẹni pé arábìnrin ti wá lẹ́ẹ̀kìní ọwá lẹ́ẹ̀kejì ọgbà ànábì Muhammad ànábì sì sí láyà balẹ̀ olóògbé ọlọ́run ọkọ̀ rẹ̀ ó dè láyé ọmọ náà rẹ̀ ó sì jí dáadáa ìgbàlẹ̀ ẹ̀kẹta tó wá wá ọ̀bá nàbí ìyẹn nàbí àyíṣà lọ́ba Nínú àìsà wá bílẹ̀ rẹ̀, arábìnrin àbúrò ọkọ̀ wá ń ni, ó náà ni, kí onye ala àlá àjẹ àlá tó ń lájẹ ta náà ní odò tó ń lálá lò ń lá lónìí o àà àlá pé o tó gbé ilé yìí tó gbé tó gbé tó ó ṣubú lulẹ̀ àlá pé ọmọ tó ọjọ́ ọ̀hún ti dánú rẹ ò bí dáadáa yóò sọ fún ọ. Lẹ́yìn lọ́nà mọ́jú òyà àti. Wọ́n tọ́wọ́ ẹ́ pé aláàrẹ a máa ṣẹ́. Lẹ́yìn mọ̀ tánà láwùjú yìí. Ah, fún ìrọ̀jọ́ ọkọ̀ rẹ̀ ọ̀. Fún ìrọ̀jọ́ Bàtàrí bí i lẹ́kùn láàrín ọ̀pàá ìjọ́. Ah, oṣù kọ́ pàtàkì mọ́ra ọmọ tó bìí. Ọmọ tí ọ̀jọ́jọ́ ló bìí. Ah, ah. Obìnrin yóò lè pọ̀ lójú kan náà. Bàbá àyàrí lábú bí. Ó bá jókòó ní ọgbù. Ọ̀dá àwọn tó ń sáàrí fún ọwọ́ àwọn àlébí ọ̀sánà. Tó ń ṣe ọlọ́gbà jẹ́ ìgbà àtàlàmàbà lọ́bá bọ̀ òmìnirin ìṣòkó lẹ́ṣòkó bá lẹ́ṣòkó tó fi jẹ́ ń dà lára rẹ̀ bí àgbàrá. Kí ló dé

lẹ́yìn bá kọjú nà náà àìsà. Alábìn yìí jú padà ní àìsà máa jókò jẹ́ o, máa ṣẹ́kì ìjọ o, máa mọ́pàá yẹ̀ láyà máa o. Ìlànà bá ń tó bèèrè mọ́

من إنما رؤيا أقوم على ما يعبرها صاحبها. ما يبكي لنا يسأل أن بعيدا من رأى إسرائيل Ọlọ́run pé ń tẹ́ bá rọ́ ní àlá ó ní ọ̀padà fẹ́. Bí ìbá ládà tó pa láyà, ó ní nǹkan rìnrìn. Ẹ ká padà fún pé rárá, orin yóò jẹ́ fún oore ni ó ndé ẹ wíì ní ọwọ́ àṣẹ màmá mi wá sọ fún ó ní ndé bá wíì èyí ndé bá rọ àlà fún yàn ó ní ndé wíì ní ọ̀sẹ̀ fún tọ́ ní náà ẹ ṣọ́ra o ẹ má pa àyàn láyà mọ́ yálà mọ̀ pé ọjọ́ náà ò tí ì sùn tọkọ ti dé láyọ̀. Tọ́kọ́ ìdí ń gbé ní án kí bàbá ní án ti gbé ẹgbẹ́ wọ́nà ìyàwó ẹ̀sìn yìí ẹwọ ìgbẹ́mẹ̀. Ah, ìjíṣẹ́ ńlá Muhammad. Ìjíṣẹ́ ọlọ́run. Ẹgbẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ máa rọ́ àlá ṣọ́ra yín o. Àti pé ẹwà náà lọ lẹ́kọ̀ọ́ nípa àlá lílá, kò sẹ́ni alátọ́sọ orí ọ̀pọ̀lọpọ̀ mi sáàrin ìlànà kú sí alẹ́bí ti pọ́ wa nígbà tó máa ga tó ọba ti lẹ́dà tó láyà tí ti ẹ̀mí padà sára rẹ̀ yíra padà náà ọwá ọwá túdánù pé àwúsù lè láì ní ṣàlì máa rà áìkù bí màná ní tóun àwúsù lè láì ní ṣàlì máa rà áìkù bí màná ní tóun olùsùlẹ̀ lẹ́ẹ̀kẹta o ti túdánù mọ́ o ti sáàgì ọlọ́run aburú kan ní iṣẹ́ ọmọ ṣùgbọ́n ó máa rọ fún ìrọ̀ lọ́jẹ̀mú ẹ̀lú wọ́n sọ fún èèyàn máa ń tóró ti sáájú ọlọ́run ọba tí ibẹ̀ dálẹ̀ tọ́wọ́ tó kiri àjẹ́ pé ìwọ lọ fẹ́ kí àdẹ́wò lára ẹ̀sùn dànù wọ́n rọ̀ kiri mọ́ o ọmọ àjá sí pé èso tí wọ́n fi kan kiri yẹn ó ti fẹ́ bọ́lẹ̀ kò tó wá mú hámà tó ti gbà tó bá tó ní ọlá ó dùpẹ́ ẹni tó bá wá fẹ́ràn rẹ̀ lọ́rọ̀ bí ọ̀rọ̀ àlá lílá bó ṣe rí lò ká máa kí èso ọyà o. أعوذ بالله من الشيطان الرجيم قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن خالدين بآيات الله يجهدون نعم قد يعلم إنه ليظلم الذي يقولون أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم Ìlẹ́kùn wọn fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ọlọ́run dáadáa bá a ṣe ń gbọ́ ọgbọ̀ látẹ́yìnwá. Ká sì máa ronú nípa rẹ̀ olúwa ní ọdínà alámù pàápàá àwọn ọlọ́run ti mọ̀ àwọn ti mọ̀ ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ ṣọ àwọn ọlọ́run ti mọ̀ pé ọ ń bọ̀ nínú jẹ́ pàtẹ́ǹtì lókùrọ́ àwọn mìíràn pẹ̀lápọ̀ ni àwọn mìíràn pẹ̀lókìdán ọlọ́run ní gbogbo jẹ́ sọ kò dùn mọ́ ná àwọn náà ti mọ̀ bẹ́ẹ̀ ولكن الظالمين بآيات الله يجحدون Ọlọ́run kìí ṣe wà lóbi ní ń pè nírọ́. Fún òpè onírọ́, torí ó ti mọ̀ pé olódodo ni ọ ṣùgbọ́n àwọn alábò ṣéun àwọn ohun àdìsá mi wa ni wọ́n ń ṣàtakò ẹ̀ àwọn ohun àdìsá mi wa tó ń sọ òun ni wọ́n ń ṣàtakò tó kò rí bẹ́ẹ̀ wọ́n ti gbà òdodo lọ sọ. Wọ́n àwọn ní kó ti bá ti oṣù ló ń ní wọ́n fẹ́ bàbá tó bá rú ọ̀rá máa kú sí ìgbóná. Ọlọ́wọ́ fún àná ní ìṣòro. Ọlọ́run ó ṣe sùúrù ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ tó ṣáájú ẹ̀ ní àti pè ní rọ́ọ̀ pàṣọ́tà rú àlàáfíà akúṣùlù wọ́n sì ṣe sùúrù wọn náà ṣe sùúrù wàwọ́ sùúrù ọlọ́run gbogbo àwọn òjíṣẹ́ tó ṣáájú wọ́n fi ṣùtá ṣe wọ́n à wọ́n ṣe wọ́n ṣùtá wọn wọ́n sì látẹ̀mẹ́ra lórí ẹ̀ títí àrànṣe wá fi gbé wá bá wọn. Torí náà kò sí ìyípadà fún àwọn gbólóhùn Ọlọ́run. Wọ́n lọ́wọ́ ẹja ààrẹ àti ìjọba ní mọ́ṣàrí. Ọlọ́run wá orí ànábì ọ̀pọ̀ a ti fọ́ àti ní ó jẹ́ wá gba àwọn ìròyìn àwọn òṣìṣẹ́ tó ṣáájú ẹ̀ tí bá a sọ ní ẹ̀fí ojú ànẹ́bì ló àìní bá a sọ pọ̀ ànẹ́bì lótù ànẹ́bì ìṣòwébù ànẹ́bì sọ́ọ́lù gbogbo wọn láti sọ̀rọ̀ wọn fọ́ àwọn náà látẹ̀gbẹ́ra ni ó wọ́lá kọjú jẹ́ àkàmì nà báyìí nínú ṣàdínà ìròyìn àwọn òjíṣẹ́ tó ṣáájú atúnúdé wá bọ̀ ọ́. Ẹwà ẹgbọ́n tó lọ sọ sí ànábì gan. Ọlọ́run ní wà rí ànábì. Tọ́wọ́ ẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ sí ọ̀hún ó ti kàn láyà. Báyìí ni bàbá àgbà ń rí lájú tàbí àjọ́bà kan mú kí a níbi ọkùnrin ìṣàlọ́ ìṣàlá. Tó bá jẹ́ wípé ọgbọ̀n jẹ́ ń sọ ṣe pé owó tó mọ̀ ná ọ̀nà wà fúnra rẹ̀, oúnjẹ tó mọ̀ jẹ ọ̀tọ̀ ní kọ́kọ́ mọ̀ jẹ́. Tó bá lágbára àti ṣe, tàbí lágbára àti gùn sọ́nà lọ,

فلا تقولن من náà nínà já ìdí. Lọ́ jẹ́ tẹ́lẹ̀ àwọn aláìmọ̀ká ò, ṣàfárá rà lẹ́kọ́ ṣe tí aláǹgbà Mo ṣe fún ní ah, láwọn ọba gbogbo àwọn ẹ̀dá rọ́rọ̀. Ọlọ́run ní àwọn tí ó làwọn tí wọ́n ń pe kí Àwọn tó ti kú ọlọ́run ó wọn jìdí o. Ó ń gbà ilẹ̀ ìrìnlẹ̀ àwọn náà lọ́lọ́ ní gbogbo wọn padà sí ẹ wo ìkìlọ̀ tí olúwa fún òjíṣẹ́ lámọ̀ ọmọ tí ẹ wo tàṣírí ilé òun náà tó di pé a tó tẹ̀síwájú olúwa ní nígbà tí ń gbé ọlọ́ni kọjí ní alámù agbọ́ntọ́ ṣèrò ó ní kọjí ni ní ti pàá ní alámù àwọn ọlọ́run mímọ̀ sínú hùwù ìdí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tó lọ sùn lókàá ó ń jẹ́ bàmílẹ́ fúnra ànábì àlàáfíà fún náà ọ̀rọ̀ táwọn ẹni yìí ń sọ àbúrúmọ̀nà látàmínà níbi jẹ́ ń pè ọ́ ló kù rọ́ ọlọ́run la ti pípọ̀ tí ọlọ́run pọ̀ tí ọlọ́run jẹ́ bàmílẹ́ rẹ̀ fàyínà ọmọ láàyò bá ṣùgbọ́n náà ọlọ́run ṣùgbọ́n kì ṣèwọ́ gan-an ni wọ́n pè lókù rọ̀. sirri na ire nìbínú àníyànká sọ́ọ́dí mọ̀ wọ́n tí wọ́n ń pè ní rọ̀ ní kọ̀kọ̀ nínú ọkàn wọn òun náà ni láti ní nínú ọ̀dà kéèkèé. àtúrèké ní ti pàá ayé láyá ṣùgbọ́n yáka ìlà kásìkì kìí ṣèwọ gan ni wọ́n ń pè ní rọ́ wàláàkì na sọ́ọ̀lì ní nà ní ààyà kìlá ìyàjẹ́ ọlọ́run ní ṣùgbọ́n àwọn alábòsíun àwọn gan ohun àdísàmì ni wọ́n pè ní rọ́ wọ́n ní ìwọ̀n mọ́yú ìmọ́rì agbé ọ̀rọ̀ agbé e sí ààyè táàbù mọ́lẹ̀ pé ohun tí wọ́n ń pè rọ́gan ni àwọn àìsàmì wa káàkọ́ àìkùrọ̀hánù tọ̀nkà wọ́n ti gbà pé òdodo lọ ń sọ wọ́n tí ń pè rọ́ ṣùgbọ́n tí yẹn ni wọ́n ní à ń ṣàtakò ẹ̀ yàtìsì bùúnà ni wọ́n ń pè ọlọ́run ni ní bínú rẹ̀ wọ́n làgọ́dé kó sì bá tuntun sí ní kọ̀bùlẹ́tà ọlọ́run ní pàápàá ni فيه تسمية للنبي صلى الله عليه وسلم àfọ́ndáfẹ́rò ó o ọlọ́rọ̀ fi fún ànábì ní ṣùgbù rẹ̀ àfi fún ànábì afọ ní ṣùgbù ìgbà ní bá pè ọ̀rọ̀ ọgbà àwọn òjíṣẹ́ tọ́tàájú náà ni ó tí wọ́n á sì pè wọ́n wọ́n sì ṣàtẹ̀mọ́ra lórí ní àṣepẹ̀ wọn ló kù rọ́ pàrún dúró wọ́n tún fi ṣùtá ṣe wọ́n àtàgbà wo lọ́sẹ̀ náà títí àrànṣẹ́ àwọn ọlọ́run dé wá bá wọn nìyí lákìíká òun èyí ló tá ti pa àwọn èèyàn wọn rẹ́ tó nínú ọba sí bẹ́rẹ́ ìyàlẹ́bí wọn náà látẹ̀mára wọn àtẹ́yẹ́ ìyága nẹ́sìrù títí àrùn sí òfìdí wá tọ́ nìyí láàpìtà oníkà àwọn èèyàn rẹ̀ náà pa wọ́n rẹ̀ o wá ṣe sùn pẹ̀lẹ́ mọ́bàdìlà nìkẹ́lì máa sì láàyè kò sí ìyípadà sí àwọn gbólóhùn ọlọ́run mọ̀wá ìdì ní àwọn àdéhùn ọlọ́run ṣe yọ́ ọ̀fẹ́ Ọ na نبأ Ọlọ́run nígbà àgbà àti rúdé wá bá o ìròyìn àwọn òjíṣẹ́ náà ṣáájú. Mọ́rá yìí ṣàkérò mìí kọ́lé múkà ní tó lè mú ọkàn rí fara ní fàyà àbúrà alẹ́ta ìrà ìgbúrú tó bá jẹ́ pé bí ẹ fẹ́ gúnrí sọ́dọ̀ rẹ yẹ tí wọ́n ń gúnrí pò nípa ìsìláàmù tó ń pè wọ́n sí tí wọ́n sì ń sojú kòkòrò tí wọ́n gba ìsìláàmù tó bá jẹ́ pé bí bí gbóyún ṣe ń wọ́n nípò ní ìsìláàmù tó bá yẹ kó ti kọ̀ láyà ah, bẹ́ẹ̀ ní ṣe fẹ́ẹ́tà tó yẹ kó wá lágbára fúnra rẹ̀ o a ń dábùtà bí àjọ kàkà fílẹ̀ ábílì ó yẹ kó lè wá ìjẹ ìmú فوقفل السماء Bàbáàtí àwọ́mọ́dé àyà tí ó sọ yí pé wọn àmì tí wọ́n bèèrè ọ̀nà ọmọ ọ̀nà ọmọ wá fún wọn. Ìmọ̀ràn títàrà mú pẹ́pẹ́ ọ̀lẹ́ bá ṣe bẹ́ẹ̀ kárí ọ. bẹ́ẹ̀. àníkà lábàṣà tí òṣàlíkà ọ̀lágbára rẹ̀ ó orí náà fásitìrì àlọ́tẹ̀ mẹ́ra àtàyà púpọ̀ láàpọ̀lọ́wọ́ fún ìdàjẹ́ yìí pẹ̀lá ọṣẹ́ àláwò ọlọ́ọ̀mọ̀pẹ̀tọ́lọ́ ń bá fẹ́ ní ìdáyàtì yìí láti tó àwọn èèyàn sọ́nà. lájàmáàrún máa lànà ìdá ọlọ́run ní gbogbo wọn lọ́lọ́run ìdákójọ sójú ọ̀nà pẹ̀lá ní lámìnà sáàsá níka ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí ọ̀gbàgbọ́ ọlọ́run tí ìfẹ́ ọ̀fẹ́ fún wọn kò tí ìfẹ́ kí wọ́n gbàgbọ́ ni àlámúyú nìyí kò lè dá ìgbàgbọ́ gbà fúnra wọn torí náà rí ànábì aláàtàkùn náà إليك ألا تكونن Ìsáníkà nípa agbóhùn fẹ́ máa ṣe. Ìrìnà yásàjì ìbò ọlọ́ní Bùháúkà ìlẹ́lẹ́ náà nì, àwọn tí wọ́n ń jẹ́ pé ìpè tó pè yẹ tí ó ń tò tó kó pè wọ́n jẹ́ ẹgbẹ́ ọlọ́run lọ sí ìgbàgbọ́ àlàsínà yasmanna ó làwọn tí wọ́n ń gbọ́ sàmáwò sàfáhùnmí wọ́n ń gbọ́ àgbọ́ ó tó yé wọn wàyé ti gbáàgì wọ́n ètò òye ṣòro tí wọ́n gbọ́ ọlọ́run níwájú náà ó tá ọ̀wà ó kù. ọlọ́wọ́ àbọ̀ àwọn pèpè nígbà òkú ayá lè kò fàárù ṣàbá àwọn múlì nínú ọlọ́run tí wọ́n jọ òkú sí àdáni ìṣùnáà ìtorí pé òkú ọ̀gbọ́rọ̀ àwọn èèyàn rẹ tí wọn gbọ́ tí òkú ni wọ́n ìrẹ́pẹ́ àti ìrẹ́pẹ́ ti bò mẹ́lẹ̀ lórí ipò àwọn òkú gan-an yàgbọ́ àṣùwò lọ́ọ̀hù ọlọ́run ó gbé wọn dìde nílé ààyè láti láìpẹ́ àmọ́ ṣùgbọ́n ilé ìlú ti jàmọ́. lẹ́yìn náà ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n padà ní ìṣọwọ́ láti ṣe ṣe bá ṣe. Ní tí a ti dóòlù

ọba tọ́jú asọ́nà kọ́mọ̀jẹ̀ kí èsù ń jà lọ́dọ̀ orí náà ọ̀pọ̀ ẹnìkan máa ń dó ẹni tí ò tí ì lọ́lọ́wọ́ tí ì wọ̀nà mà. látàmú bí láyà sí Ọlọ́run ó ń fi agbára rẹ̀ hàn pé òun òun jẹ́ pé ìyàn mánà. Lọ́run ní bí ìyàn mánà èèyàn lè júwe ọ̀nà ọlọ́run ọ̀gá fẹ́ kọ́ńtọ̀ wọ́n ó rí ọ̀nà. Nígbà ọ̀bá débi tí a ti júwe àmì rẹ̀ ọba àyípadà ní ọ̀nà eléyìí ọjọ́ omi tó wù léèrè. ó láwọn ń tẹ̀síwájú fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ olùwà ni wà kọ́ lú àwọn aláìgbàgbọ́ sọ wípé láúláàbù sílá lé ìyá àyàtò mi tó wáyé ń sọ wọn àmì fún ní ọba rẹ̀ tó wọn àmì ó ní ọlọ́nira ànábì sọ pé iná ńlá àpọ̀ jùlọ ní aláàárínà sínú ààyà ọlọ́run lágbára àti sọ ohun àmì kalẹ̀ wala iná àti sára ààyà làmú wọ́pọ̀ wọn ni ọ̀nà mẹ́ta wà máa ní dáàbà ọlọ́run ní ò sí ẹ̀dá kan sílẹ̀rì ìròyìn ilẹ̀ pẹ̀lú àtọ́ ìrìn àti ìrùn bẹ́ẹ̀ náà sì ni ẹyẹ tí ń fò lókè nígbà náà áìlì pẹ̀lú iye apẹ́ rẹ̀ méjèèjì ìlà àrùmàmù àmúṣáàlì ọlọ́run ní àwọn náà bí àwọn èèyàn ṣe jẹ́jọ a pọ̀ lọ́ni gbogbo àwọn dábà tí ó rìn lórí ilẹ̀ ìjọ kan làwọn náà o ẹ̀yà tí kò lókè ìjọ kan ni wọ́n o ọlọ́ni amúṣáàlù fún bẹ́ẹ̀ ṣe rí náà làwọn náà rí o torí náà mọ́fà rántí náà fílíkìtà bìlì ṣe bí ọlọ́lá àjẹkọ́sẹ́kù kankan pa tí a mẹ́nu bà nínú tíra tá fọ́ ó ní láti láwọn ìmọ̀ àfúrúsì ló ti wá ní ṣe ní àjọṣẹ́kù kankan o ṣùgbọ́n ilé rọ́bìnrin ló ṣẹ́nu ọlọ́run lẹ́yìn náà ìjọba wọn ni wọ́n kù jọ sí o wọ́làdí nàkàdà bú bí ààyè àti náà ọlọ́run adití ni wọ́n pàbókí mọ́ ayaya ni wọ́n kò lè sọ̀rọ̀ yéèyàn ní èso màtì inú òkùn ni ó sì wà máa yàṣá iláwò ìmìlù ẹni ọba wọn náà a sọ́nù náà a sọ ẹni ọba fẹ́ jù sọ́nù já ó ọmọ yàṣá ayájí àdìmọ̀ aláṣẹ rọ́ọ̀bì mọ́sítàrí ẹni ọlọ́run bá sì fẹ́ lè fi sójú ọ̀nà ojú ọ̀nà tó tọ́ tí ó máa lè tó káwo àṣírò. bí táwọn ti bẹ̀rẹ̀ ni pé ọlọ́run ní ìwé láti ìwé ẹgbẹ́. ọ̀pọ̀ ọlú ọlọ́láwọ̀ àìkùfàárù màkátà àwọn tẹ̀fẹ̀ ní mọ́kà àwọn ní ọdún ní pọ́lú yóò wọ́n ní láńlá lọ́fílà lè ìyáyà tó lè rọ̀bí ẹ̀ẹ́ṣẹ́ tó yẹ pé ohun àmì ọ̀ṣọ́ kalẹ̀ fóun náà látọ̀dọ̀ ọlọ́run irú ohun àmì tí wọ́n ń béèrè ní kànáàkátì gẹ́gẹ́ bí làkúmí sọ́ọ́líhùn wọlé àṣọ́ àti ọ̀pá àlébù mọ́sá wáyé máhídà àti tọ́bì ní oúnjẹ tó ṣọ̀kalẹ̀ fún ànábì ìsá láti sánà wọ́n ní kẹ́lẹ́dẹ́ ọlọ́run fún Dájúdájú ọlá ń pọ́ jìrú ni aláàáyùnà sílà àyàtá alágbára lọ́lọ́run láti sọ ohun àmì kalẹ̀. Ìdásídé ni wàtá fífì àyùnà sílà náà ni tàbí nílùú kásádà rẹ̀. Àwọn àríyánsílà òní tàbí fífì àbá ní méjèèjì ní dáke dáke ní dákúdíìlù àti tààfíìlù káke kápò lágbára àbí káke káke ní fúfúyẹ. àṣé ìmọ̀lá àkọ́jìrú ní dájúdájú àkóso wọn àníkalẹ̀ ní máa títàrà hùwù irú ètò ó ń tọ́ka sí wàláàkí ń lọ láti sára hùwù láyà nàìjíríà lọ́rùn ṣùgbọ́n ọ̀pá wọn ní ọgbà wípé ánàmù ṣúlà á bàláwà lé inú nínú òṣè ẹ̀dá kan àmùsí ìpìlẹ̀ àárín sí ìlú nílẹ̀ pẹ̀lú atọ́ ìrìn àti ìrù sí àwárí ìjànà haihù bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ẹyẹ tí ń fò lófurufú pẹ̀lú apá rẹ̀ méjèèjì ìlà ọmọọmọ àmọ́sá àyàfi pé ìjọ làwọn náà ìjọ ni wọ́n àmùsáàlù kò irú yín làwọn náà lẹ́yìn èèyàn nírọ̀ bẹ́yìn èèyàn náà ṣe jẹ́ ìjọ bẹ́ẹ̀ làwọn náà jẹ́jọ pípa bíbí rìhálìkì hà láti máa ṣe àyíniwò ẹ̀dá ọlọ́run pàrísìkìá àti àsìkí fàáwáyìhá àti àwọn òṣèṣì wọn ọlọ́run náà fàràkínà fàràkínà ní jẹ́wà náà ṣe ṣe ọlọ́run náà jẹ́ kó ṣẹ̀kù kankan pa kí a mẹ́nu bá ní lọ́rùn ìmọ̀ láti inú lọ́rùn ìmọ̀ fi ń sọ ìdà sí ọ̀làmú ná kí túbọ̀ káwá pé nǹkan kan ló kù tá a kọ lọ́rùn gbogbo ẹ̀ lákọ̀ ọ̀nà ìlàárọ̀ bìí ọlọ́nlá iná ọjọ́ bá ọ̀yọ́ tí bí bẹ́ẹ̀nà yóò dájọ́ láàrin wọn o ọ̀yọ́ tí tó sùn nílé yàmáì náà ìkọ̀rì láì kódà ọlọ́run ọgbà ẹ̀san lára ẹranko kan tó lówó tó fi kan èyí tí ò lówó tàbí ètò kan lọ ni wọ́n láàrin lára lẹ́yìn náà lọ́wọ́ àti

pé ìran bá ṣe lọ́wọ́ wọ́n wà jẹ́nà àṣùgbọ́n wọ́n ṣe kìlọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe lọ́wọ́ ẹ̀wọ̀ náà ẹnu bá ṣe fún ọláyé ni pé kí wọ́n wáyé àpá wọn jẹ ìta dá àwọn ẹranko fún ó ìgbà pípa jẹ ìgbà báyìí ọmọ èèyàn ọ̀kẹ́ ẹkùn yóò dé pẹ̀lú àìyá náà kò ní í ṣe é ṣe ooo ọlọ́run ti parí ṣúrátù amọ̀ Ẹgbẹ̀mọ́lò lè dá bí ó yá ẹ̀tàlẹ̀ ẹ̀kùn tó rọ̀ ọ̀dá. A kí àwọn ẹlẹ́tò fún wọ́n bá ní ha ẹ̀bùn ní ò. Àwọn tí wọ́n sì jẹ́ ẹ̀bùn náà lẹ́ lọ́n kó bá ní sáwọn lọ́rẹ̀ ò. Sáwọn lọ́rẹ̀ tí mo wó dùn láyé lálùkàmà. Ẹ̀yin ẹlẹ́rìí bẹ́ẹ̀ ha ẹṣẹ́ kú sẹ́wọ̀n. àwa náà tí a ń gbà a ṣe gba ìjẹta náà tí ọ̀hún ìdáàrí dàpọ̀ ìjẹta dóòlà yìí wà ẹ̀tì gbọ́ náà ní sí pé ẹ̀kọ́ tá ń gbọ́ à ń lò ó báyìí ọlọ́run ní à bá

ó lè lè gbẹ́ tó dára tó ṣe lòdì sí ayé lójú tiẹ̀ tó gbé wúrà ṣe lòdì sí ayé ṣé bẹ́ẹ̀ ló lò ó aṣọ kan náà lè wúrẹ́ náà ni olùbá gbọ́ ọpá náà ni yọ́ ṣàkóso ẹ̀wọ́ àtùwà ó lọ sára tàbí ọgbìwà ìbá wọ́n lè ṣàmọ́ oòrùn láwà lẹ́yìn ṣàmìwọ́n àti ààrẹ ṣàmọ́ oòrùn ṣe aníláwọ̀ ayé. Ọlọ́run yóò ní pẹ̀lú ìjọ ìgbà máa ń kó wọ́n papọ̀ máwọn ẹranko. Ó lé papọ̀ máwọn. Oúnjẹ tí wọ́n jẹ láyé lérò ẹ̀yẹ ẹranko jẹ. Ìwọ́n ń ṣe ti ẹranko tó jẹ. Ẹranko ewúrẹ́ kò ní ọ̀bẹ tí ó fi bo ẹnu ẹ̀gbẹ́ òní ìyẹjú ẹ̀. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe jẹ láyé? Torí náà, bí ẹranko bá dé pẹ̀, ìtọ́tọ́ sí wọn lọ́lọ́run ṣe fún à bí wọ́n bá jẹ̀fẹ́ lára wọn tán ọmọ èyí ò lè dé pẹ́wọ́ ò lè dé pẹ́wọ́ ìgbésí ayé dára kó lò náà kó lò ó nípa báyìí ọlọ́run ń ṣàlàyé fún a rí pé máa bàrá sí náà sílíkì tààbì ní ṣe ní àjàkọ́ṣẹ́kù kankan káà bá nínú síra náà.

jàmáì nínà náà. ọlọ́run ó sì gbẹ ẹ̀sán lára ẹranko tó lówó tó fi ka ẹranko ẹgbẹ́ rẹ̀ tí ò lówó tàbí ìtọ́kan ọ̀kan tí òwò rẹ̀ fi kán òun náà kò onye ẹgbẹ̀ ìpẹ̀. Ọlọ́wọ́ Anúwàrà bí iná sọ́dọ̀ mú bí ààyà ti náà tí wọ́n disa àwọn àdúsà wíwá nírọ́ alìkùrà hánù oníwàlà ìkùrà náà ní kò sí ti jẹ́rẹ̀. Olúwa

Mọ́ yọjọ́ ọ̀la ohun á ya nílò fún ẹni ọba wọ̀ lọ́wọ́ máa ìdáyà kò mú ẹni ọlọ́run bá fẹ́ fi mànà. Ọlọ́run wà sí ẹni bẹ́ẹ̀ yóò fi ṣe ojú ọ̀nà tó ọ̀nà tó tọ́ kí wọ́n lọ̀nà náà o bí lòlè ìsìláàmù náà ní ẹ̀sìn ìsìláàmù ìgbà tó ń sọ afẹ́jọ́ ọ̀rẹ́ ìsìláàmù fún àjíbọ́dọ́dọ̀ rẹ̀ ọ̀gá orin ọlọ́run ti fún wa afúláàlì ni ọ̀gá orin èso ní orin jù nínú orin náà ní ìsìláàmù ìgbà tó ń sọ afẹ́jọ́ ọ̀rẹ́ ah, wọ́n jẹ́ àwọn tí ti o àwọn tí ọ̀rọ̀ tí ìgbà ẹ̀bùn tí wọ́n ń há ẹjókòó sáàyè yín o ẹjókòó àwọn tí wọ́n fẹ́bùn pa wọ́n ṣe sì fi wọn ń wọ́n ọkùnrin ìṣẹ̀yìn méjì o. Àbí nínú ọ̀rọ̀ àrọ́bì èyí àdá ni, ìlàlẹ̀ ìṣẹ́lá ẹ̀wà ṣe ní ìlàlẹ̀ ìṣẹ́lá ẹ̀wà ìṣẹ́lá ẹ̀wà ìṣẹ́lá a wà sàtẹ̀mọ́ ọlọ́run pé ṣúgbọ́ ẹ̀ náà na léèkè náà